tún fún múlẹ́rọ́ fresh àjàní akétúndé ẹ ṣeun láti oko wa bá wa àjọta mumi àpàlà bísọ́lá adérọ́jú facebook ẹ ṣeun ṣeun ẹ jẹ́ ń kí gbogbo àwọn èèyàn tó wà lójú ìkànnì facebook yìí. Múrítàlá Babátúndé Ọ̀dẹ́bùnmi ẹ̀ṣẹ̀ ń ṣeun. Aniola Fúnmi Ọlátúndé Adéyínká ìyá mi láti Glasgow ẹ ṣeun akú ojúmọ́. Olúwatósìn Àlùkò akú ojúmọ́. Adésínà Ọmọ́táyọ̀ akú ojúmọ́ láti UAE. Àbíà mo dúpẹ́ Táíwò ní Facebook ẹ ṣeun a kú ojúmọ́ o Sunday a kú ojúmọ́ mo rí pé ńlá ìkẹ́ but kẹ́ ẹ ṣé ara ẹ̀ ní òtẹ́milọ́rùn ju akélà wọ́n adéògo títílayọ̀ a kú ojúmọ́ Abíọ́dún Kókà a ojúmọ́ ọ̀gọ̀gọ̀ James a ojúmọ́ ẹ ṣe ń láìkẹ́ ní kẹ́ ẹ máa ṣé ààrẹ yẹn lẹ lè ṣe ni mo lè mọ lóore dáadáa. Àjàní Adéọlá Kafayat ọmọọba akú ojúmọ́ mi nìyẹn lọ́wọ́ ọ̀tún àyọ̀bámi dáramọ́lá akínpàdé ní í ṣe fúnmiláyọ̀ ọlá ìtàn Godwin Friday ọláolúwa akú ojúmọ́ mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé kanlẹ̀ ni mò ń kí yín mandela ń jerusalem mo kí yín o gbẹ̀ngà balógun akó ojúmọ́ ò bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo kí ìyàwó àdùnní adéjìmí samuel sunday kọ́láwọlé ẹ̀ṣẹ̀ ṣeun ṣínà ayọ̀dèjì àwọn ńlá ìkẹ́ wọ́n ń ṣe ààrẹ ní tí mo fẹ́ gan nìyẹn kan tí mo fẹ́ gan nìyẹn ẹ̀ṣẹ̀ ṣeun à ń bọ̀ bí ètò tòní báyìí ẹ pèrò sọ́kọ̀ lógún lógún ẹ pèrò sọ́kọ̀ lọ́gbọ̀n lọ́gbọ̀n ìfáàràyè tí mo kọ́kọ́ ṣe yẹn mo jábọ̀ àwọn tí a ti gbéyẹ̀wò síwájú fún àwọn èèyàn wa fún ẹ̀yin èèyàn wa ni. aago mẹ́fà ti ro kege. mẹ́fà ti ré kọjá àṣẹ́jú kan báyìí ń fi bí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún yànnàná ọ̀rọ̀ ìdílé kan náà lé ní báyìí ká ẹ lè bá aráàyè dá sí lógúnlógún ká ẹ lè ráàyè dá sí lọ́gbọ̀nlọ́gbọ̀n mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyà ọ̀hún. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. tàti òpópó abóńdè lọ́rùn oníkálukú abitẹ lára. sẹ́nìkan tí ó ṣe abíyabíyá rẹ̀ sókè tí ò ní sí nǹkan tí ó tọ́ fi kán tí ó jọ fi kán tí ó fi rí ọkà àlejò oorun tó dùn dáadáa yẹ́sì ó sì lè jẹ́ èyí tó dàbí pé ọsàn àyàn díẹ̀ ìyẹn ni wípé àṣọpọ̀ tó yẹ aṣọ ló fi bó ń bá kiri o èyí tá a rí tinú ẹbí yín yìí bíi wípé òpin ayé ti dé òpin ayé kan èdè ẹ fi gbèsè kún àdúrà gbígbà ni. ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀ ká rọra tàkété ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀. ẹ wò ó inú òdílé tá à ń lọ láàárọ̀ yìí. nígbà màámi yóò bá sọ̀rọ̀ màámi ìyá mi akẹ́pàdé yèyé ńbọ ẹ ti máa ń rí àwọn tẹ̀ ń sọ níjọ́ kan lẹ́ẹ̀fọ́ àbáwá lálejò máa ṣé wọn ó sì jẹun wọlé mu ni àyẹ̀pọ̀ ọmọ yín lẹ wá rí ni ẹ̀pẹ́ ẹ̀fẹ́ rí Táyọ̀ Fálé tí òkè lọ́lá wọn á ṣílẹ̀kùn fún yín náà ẹ wàá jókòó báyìí ẹ mọ̀ gbọ́. ọ̀rọ̀ àtàkété ẹ jẹ́ ká fọkọ láyà sí àyìnbó ah, ah, eh, yìí pé báwọn ṣe ti dàgbà tó nù gbéyàwó tán fi bírú wa yìí wọn ò ẹ̀rí wọn ò gbọ́rí ni wọ́n ṣe wọ́n àyìn sì má ń tàn yín tí ò ṣẹlẹ̀ rí kan ò lè ṣẹlẹ̀ ẹ sì ń tàn yín ọpọ́n tá a máa gbé wá sórí afẹ́fẹ́ táwọn èèyàn máa wá bá wa sọ tá a máa gbé wá sí orí afẹ́fẹ́ fún ọ̀nà àbáyọ kì í ṣenú ẹbí yẹn nìkan ló ṣẹlẹ̀ sí mà káàkiri ni ọ̀pọ̀ láàdìde tán lórí ètò tí ó pé ẹlòmíì gan máa ń pè wọlé pé ṣe eré tó tẹ́ ṣe láàárọ̀ yìí àfi gbà apá ẹ ilé wa tí ẹ̀ sì kọ́ o. ọ̀rọ̀ rí ìfẹ́ lè kú ọ̀rọ̀ ìfẹ́ le jù ìfẹ́ le jù ojú gbogbo lọ. ó túmọ̀ sí pé adárùnmọ́ra làrùn pa ẹ mọ́ tọwọ́ tí ń dùn yín bo àbí aṣọ ẹ mọ́ ẹ ẹ ẹ n tí ò tó ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tó yọ̀ lọ́ọ̀dátì ni tó ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé yín yẹn tẹ́ ẹ fẹ́ fààyè gbà tẹ́ ẹ fẹ́ kọ́ wá di ìrònú àbáàdì sí yín lára kó tó wá dà nǹkan mí ìságò ara ẹ̀ ń délẹ̀ ni ẹ fọgbọ́n kú gbàgbọ́ ẹ mọ̀ bọ̀ ní Fresh FM ẹ mọ̀ bọ̀ lórí ètò òmùlérò ẹ wá rí orí àtọrun ẹ wá rí Ọlọ́run. ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè ju ojú gbogbo lọ. ṣáàrí ń tọ́ dá wàhálà sílẹ̀ nínú ẹbí tá a fẹ́ gbé ọ̀rọ̀ wọn síta láàárọ̀ yìí yóò mọ̀mọ́ kọ́ gbogbo wa lọ́gbọ́n lápapọ̀ yóò kọ́ everybody lọ́gbọ́n lápapọ̀. Hmm. ilé wa ò ní dàrú ní bàbá ifá. àmọ́ nínú táwọn èèyàn bá wí táwọn ọ̀jọ̀gbọ́n bá wí ni ló ń kálukú ó sì tún ti yá àdìmọ́wọ́ àlàáfíà báyìí láàtò bá àti ṣe é sí i. okay now arábìnrin kan ló sílé sínú wá arábìnrin kan sílé sínú wá láti lu ibì kan ní ìpínlẹ̀ kan abíọ̀rùlé orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà ni. ìgbéyàwó wọn tá a bá ní ká ṣe é ní ení èjì bọ́n ṣe é sọ ọdún mẹ́tàdínlógún ní báyìí. ọdún two thousand and five ni wọ́n sọ pé àwọn ṣègbéyàwó wọ́n ṣègbéyàwó yìí ní ṣùlọ́kà gẹ́gẹ́ bọ́n ṣe sọ. wọ́n ṣègbéyàwó yìí. Uh, ọlọ́run sì fi ọmọ sáàrin wọn. lọ́dà fọmọ ìyá méjì tí wọn ò fi jẹun lọ́kọ̀ bá. ẹni tí ó kọ́kọ́ mú ọ̀rọ̀ wọn wá agbọ̀ràndùn ayọ̀ ni àmọ̀pá agbọ̀ràndùn méjì ló wà bí mo ṣe máa ń sọ kíní kan mọ́jà àwọn agbọ̀ràndùn ó ṣe kíní àwọn agbọ̀ràndùn méjì ló wà agbọ̀ràndùn nípa bí tí ọ̀rọ̀ lọ́rọ̀ ta lára tí ò sì wù ú kí nǹkan yẹn bàjẹ́ agbọ̀nràndùn méjì ló wà èyí tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ta lára tí ò wù ú kí nǹkan yẹn bàjẹ́ tó nífẹ̀ẹ́ ìdílé yẹn tó sì gbégbésẹ̀ bí nǹkan yẹn ó ṣe padà sípò tó dáa láì ṣe pé àwọn tó lọ́rọ̀ gan-an rárá àwọn agbọ̀nràndùn nìyẹn agbọ̀nràndùn ayọ̀ yẹn ló wáá bá mi lọ́jọ́ ajé monde nípa tó ń ṣẹlẹ̀ nínú ìdílé ìdílé àwọn nìbọ rẹ̀ nìbọ wọn jọ ń gbé ní o agbọ̀rọ̀dún ayọ̀ yẹn ló wá ló pè mí kò dẹ̀ tiẹ̀ sọ pàgbọ̀rọ̀dún lòun ó ní à mọ́mí jí o mo fẹ́ wá rí yín ó pè ní Sunday mo fẹ́ wá rí yín lọ́jọ́ Monday nípa ọ̀rọ̀ ìdílé nípa ọ̀rọ̀ ìdílé mo ní ṣé kò sí tọ́lá lómi ò pè bẹ́ẹ̀ yẹn nígbà wọn bá máa dé owó napo ìyẹn wo kìnnìkan gbọ́múlé lanta owó kínní kan mo gbàgbé ẹrù mi sẹ́yìn mikra mo sáwà ní pé bẹ́ẹ̀ ṣe mú mi rí Yínká Ayéfẹ́lẹ́ ọ̀rọ̀ rádaràdarà dancing lẹ́lòmíì àbáwá so ó máa ń jẹ́ ká insist kí gan lẹ fẹ́ wá ṣe kí lẹ fẹ́ rí wa fún ọ̀rọ̀ ìdílé mi ni bẹ́ẹ̀ ni ẹ ṣe wí nìyẹn ok mo dẹ̀ fún ní appointment àtúwá máa dé lónìí ẹ̀ mà èmi ni mo pè yín lánàá tí mi bá sọ pọ́rọ̀ ìdílé mi ni ẹ lè máa wò pé kí ni tèmi ẹ wo ọ̀rọ̀ àwọn neighbor mi ni mo dẹ̀ láìka àwọn couple yìí ah, ah. kí n ló ṣẹlẹ̀ ah, mo láì kọkọ àti ìyàwó yẹn o honestly mo máa ń fọlá àwọn tọrọ ni ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ yìí kó má bàa la ẹ̀mí lọ a dẹ̀ ti bá wúmà yẹn sọ̀rọ̀ a bá má yẹn náà sọ̀rọ̀ but má yẹn gangan gangan ni ló ń dá wàhálà sílẹ̀ kí gan ló ṣẹlẹ̀ neighbor ni yín ó ní hàn ẹjọ́ ń gbé pẹ̀lú wọn ni ó ní hàn yín kí ló ṣẹlẹ̀ mọ́ léyìí tó ṣe wípé káyìn náà fi ṣàríkọ́gbọ́n o kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìyàwó àbọ́kọ nìkan ló lè jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ nínú ẹbí wọn lórí ètò múlẹ́rọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ parent gan tẹ́ ẹ fẹ́ kí tẹ́ ẹ fẹ́ kí ìdílé ọmọ yín ó dàrú ẹ lè jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àìmọye àwọn òbí náà ń gbègbèsè lábẹ́ aṣọ tí wọ́n á mú ọ̀rọ̀ ọmọ wọn wá tá a dẹ̀ máa pé ọkọ àti ìyàwó tó jọ́ ọmọ wọn yẹn n tó ń ṣẹlẹ̀ yẹn dẹ̀ máa ní solution. èmi ò kí ń gorí afẹ́fẹ́ èmi máa ń gorí afẹ́fẹ́ ìyá ọkọ náà tí ò fẹ́ káyé ọmọ ẹ̀ ọ́ bàjẹ́ tí ò fẹ́ kéde ọmọ ẹ̀ ọ́ dàrú ẹ lè jẹ́ agbọ́n tó ń ṣẹlẹ̀ ìyá ìyàwó bàbá ìyàwó bàbá ọkọ tí ò fẹ́ kéde àwọn ọmọ ẹ̀ ọ́ dàrú ẹ lè jẹ́ agbọ́n tó ń ṣẹlẹ̀ ọlọ́run sì máa ń dá sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọ̀rẹ́ lè jẹ́ àmọ́ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni nìbọ́ nìbọ́ kan ló gbégbèsè agbọ̀nràndún ayọ̀ tó wàá bá mi lọ́jọ́ Monday àmọ́ ńgbà tó sọ̀rọ̀ tilẹ̀ kún ó ní ó lè persuade woman yẹn gan pé kó wá pé torí kò sí nǹkan tó ń bá a sọ tí ò kì í gbọ́ ọkọ tí yín kọ́mà ọláhùn àtọkọ òun náà làwọn jọ ń gbé good èèyàn máa mọ̀ pé ẹni tọ́rọ̀ òdìlé jẹ lógún ni woman yẹn ṣé ẹ lè jẹ́ kí woman yẹn wá ní ah ló máa wà ó ló máa wá ó ní kò sí ọ̀rọ̀ lọ́wọ́ woman yẹn ọkọ ẹ̀yẹn nìkan ni pé ó ti fẹ́ la ọwọ́ kan àníṣẹ́ màá pa ẹni pé ẹ̀rú dẹ̀ ń ba àwọn táwọn jẹ́ alájọgbé ẹ̀yin mélòó lẹ jẹ́ alájọgbé ní rárá o pé àwọn méjì náà ni àwọn tọkọtìyàwó yẹn àti tọkọtìyàwó tòun tọkọ òun náà àtòun àtọkọ òun àti wọ́n àyẹn àtọkọ ẹ̀ pé ilé face to face níbọ̀ wíńgì ńlá wọn jọ ń gbé yàrá mẹ́ta wọ́n ń lo yàrá mẹ́ta àwọn náà ń lo yàrá mẹ́ta so níbọ̀ lẹ́sàjẹ́ léde kan ní bẹ́ẹ̀ ni ó ṣàlàyé ilẹ̀kùn mu ní ok bẹ́ẹ̀ ṣe wá sọ yìí tẹ̀dẹ̀ ní woman yẹn máa lè wá ṣé wọ́n á lè wá rí mi wednesday ó láwọn ò tún jọ wá wọ́n máa tún jọ wá. ọkọ láyà sílẹ̀ ká má jòyè. mi ò mọ̀ pé woman yẹn máa lè tẹ̀lé lóòótọ́ ó dẹ̀ tẹ̀lé ó jẹ́ kí n mọ̀ pé bí ìyá yẹn ṣe ròyìn bí neighbor yẹn ṣe ròyìn woman yẹn bẹ́ẹ̀ lórí kí tó ṣẹlẹ̀ elijah ṣẹ́gun káàbọ̀ jọlá yẹmí abọ́sẹ̀dé káàbọ̀ àwọn aláìkẹ́ wọ́n dẹ̀ tán ṣe ààrẹ ṣe ti ṣe tán arábìnrin ní ọdún kẹtàdínlógún nìyí táwọn ṣègbéyàwó ọdún two thousand and five mo fẹ́ rọra summarize ẹ̀ ni wọ́n ní oníṣẹ́ ọba làwọn oníṣẹ́ ìjòyè sì ni ọkọ àwọn. láyà sílẹ̀ ká má jòyè àgbà n bá wí bẹ́ẹ̀ yẹn òṣìṣẹ́ ìjọba níyàwó òṣìṣẹ́ ìjòyè ẹni ọkọ ẹni pé ọkọ ń ṣiṣẹ́ ara rẹ̀ ni iṣẹ́ ara iṣẹ́ ọwọ́ lọ́kọ ń ṣe. kókó jábélé lọ. ní mi pè lóṣìṣẹ́ ìjòyè gba sálárì lábẹ́ ìjọba ìyàwó ní gba sálárì lábẹ́ ìjọba. kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ yín ti sọ̀rọ̀ bọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ tuntun sọ. Ah, wọ́n nígbà tó dé tó ní òun ti lọ bá ó pé òun kò má bínú mo ṣẹ̀ o mo máa ṣe nǹkan kan pé kí ni o ṣe pé wáyé pé ti pé kílé yẹn yín má dàrú ni o ò ní bínú sí mi kí ni pé ah, ló bá sọ fáwọn yìí pé múlẹ́rọ ṣe bó máa ń gbọ́ prógráàmù múlẹ́rọ fresh fm pé ó máa ń gbọ́ fírífírífírí pé mo lọ try láti explain ọ̀rọ̀ yín fún yèyé múlẹ́rọ yèyé agbẹ́dẹ́gbẹ́yọ tọ́rọ̀ mm. rẹ̀ mi ni yèyé múlẹ́rọ́ àyùbámi dára mọ́lá akínpàdé. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ rí. èmi ni yèyé agbẹ́dẹ́gbẹ́. ìfẹ́ lè ju ọ̀run gbogbo lọ. mọ̀mí jí o. òkè náà wọ́n ní apá ah, wọ́n ní àwọn ṣọ́ọ̀kì pé wáì mo ṣe láti lọ sí Fresh FM torí ọ̀rọ̀ wa wọ́n ní ọ̀rẹ́ àwọn bá sọ pé ah no no no no ṣe sùúrù ah, mo lọ bọ̀tùkọ́ ṣé mo lọ sórí afẹ́fẹ́ ni nígbà tó wà lọ sórí afẹ́fẹ́ ṣọmọ pé tó bá ti dé Fresh FM gbogbo ayé ló máa rárá mm, ṣe sùúrù gbogbo ayé ò lè gbọ́ kó lè dá náà ni mo ṣe ìwọ ò gbọ́ àwọn ò gbà ẹ̀rẹ̀jọ́ ń lérí síra yín pé ó máa la tẹ̀mí lọ ṣégbà tó bá la tẹ̀mí lọ ta ló wá máa tọ́jú àwọn ọmọ yín ah, ìyẹn ló jẹ́ kí n lọ sí Fresh FM wọn ló wá kàn án wọ́n sì wá díò náà ẹnu oníkànnà tí ń gbọ́ kan wọ́n ní mo ṣe wọ́n ní dó àwọn bínú sọ́rí àwọn gbà tó dé tó sọ pé òun wá sí. Ah, àwọn dẹ̀ ní káwọn tó wọlé ọkọ àwọn ò táwọn ń gbà táwọn wà nílé ìwé gan wọ́n ní ọkọ àwọn náà kàwé o pé bọ̀ iṣẹ́ ọwọ́ tó ń ṣe ló padà yàn láàyò nígbà tí kò fi bẹ́ẹ̀ tètè ríṣẹ́ ìjọba tí ò sì ríṣẹ́ aládàáni. wọ́n ní so ìgbà táwọn wà ní sisi táwọn wà níléèwé téèyàn bá kan yàrá àwọn gan nílé táwọn máa ń dé lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì àwọn wọn ní wọn kì í gbà pé student ni àwọn. wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ nígbà táwọn wà ní skúlù náà téèyàn bá kan ilé táwọn ń gbé ní skúlù níléèwé ibi táwọn lọ àwọn student ẹgbẹ́ àwọn máa sọ pé ah, ó ga fún ẹ o ìwọ àti gbogbo àwọn wọn ni èèyàn ń ra rédíò ni ra tẹlifíṣàn ni ra bẹ́ẹ̀dì ni ah, ra freezer láti iléèwé làwọn ti ń lò làwọn ti ń lo capet kó tó wá di pé ńgbà táwọn padà lówó àwọn ra rug pé àwọn ah, life táwọn ti ń live bọ̀ láti lifestyle táwọn ń gbé bọ̀ láti lẹ̀ àwọn ò gbégbé ayé kéèyàn depend lé anybody àwọn dẹ̀ mọ nǹkan tó wu àwọn láti ṣe fúnra wọn táwọn fẹ́ ní tó bá máa kọ́sìtì àwọn ni yóò kọ́sìtì àwọn àwọn òkàn rìnrìn yáwó àwọn òde jalè ṣùgbọ́n káwọn pebi mọ́nú ṣe nǹkan yẹn táwọn nídìí yẹn wọ́n ní àǹtí àwọn ráyè ẹ̀ wọ́n níyẹn náà ló sì máwọn lára ńgbà tí àwọn sì wọlé ọkọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn rà yìí bíi tẹlifíṣàn rédíò gangan mọ́ra wọn mọ́ra wọn uh, household àwọn nǹkan àlónú ilé wọ́n ní ọ̀tọ̀lọ́kọ̀ tí wọ́n fi kó ẹrù àwọn wálé ọkọ àwọn wọ́n ní <laughs> àwọn èèyàn pé àṣẹrù ah, ìyàwó àẹrù ah, ìyàwó àṣẹ ah, ẹ tí ìbámi kẹrù mi tán o alójú ètò mo lè fáwọn àbúrò mi o wọ́n ní odidi ọkọ̀ kásítà kan náà fi bá wọn kó ẹrù nígbà táwọn ń bọ̀ wálé ọkọ̀ tọ́ra àwọn ra gbogbo ohun táwọn máa need dání. wọ́n ní mà tó fi dórí upholstery ìyẹn àga oníjókòó mẹ́ta oníjókòó méjì oníjókòó kọ̀ọ̀kan ẹ mọ̀ pé oníjókòó kọ̀ọ̀kan jẹ̀bi mẹ́rin oníjókòó méjì méjì ẹyọ kan oníjókòó èèyàn mẹ́ta ẹyọ kan ẹ̀ full upholstery wọ́n ní tẹ́ ẹ dórí ẹ̀ làwọn kó wálé ọkọ̀. Ah, mo ní ọkọ yín ò ní kankan tẹ́lẹ̀ ni <laughs> tá ẹ fi wá ráyè kó ti yín sí ẹ mọ̀ pé yín ó béèrè bẹ́ẹ̀ ó ná máa àwọn ọkùnrin míyìn náà ti máa ń ṣẹ̀tìlé wọn dáadáa wọn àti gbogbo nǹkan ní ìdùnnà ti máa rà á lẹ̀ kíyàwó tó dé. Ah, wọ́n ní wá ó ní àwọn èyí tó ní but àwọn ò sì tún fẹ́ dá àwọn èyí táwọn fowó iyebíye ra àwọn ò fẹ́ dànù. kí ló wàá ṣẹlẹ̀ mà? wọ́n ní àwọn èyí tí ń gbó àwọn ń kó wọn dànù àwọn èyí táwọn lè fi tọrọ náà àwọn padà fi ń tọrọ ẹ so pé ṣùgbọ́n láti ọdún tí àwọn ti wá di kó gbogbo délé ọkọ àwọn yẹn mà oníyẹsìmá fúnra ẹ̀ ló kó àwọn pásáworo tiẹ̀ tó ní ẹ̀mú yẹn sẹ́rù tọ́ra ni ó ló lẹ́rù náà kí ló wá ṣẹlẹ̀ sẹ́yẹ kó dànù gbẹ̀ débẹ̀ ni wọ́n ní rárá wọ́n ní fúnra ẹ̀ náà ló kó tọrẹ ló pe eléyìí ó ti wà outdated ó ti di old school ó ń gbé tọrọ ètí ó gbé jùnú ó ń gbé jùnú wọ́n ní gbogbo tàwọn yẹn ló fààyè gbà táwọn arrangers gbogbo tó yẹ káwọn arrangers mo ní yẹn gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀ kọkùnrin rojò kópa kọbìnrin rojò kópa kẹjú ọmọ ti sá ìwà tá a bá wù sílẹ̀. kí ló wá ṣẹlẹ̀ máa tó fi láàpàrà ẹni lọ tí ó mú kí níbọ̀ yín wá. aya mi máa ń kọ́ mi ò dákun jọ̀wọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀. múlẹ́rọ fresh one zero five point nine. aya mi máa. lẹ́kọ̀ọ́ láàkọ́nú ọ̀rọ̀ wọn láàárọ̀ ìyá àkọ́gbọ́n lára gé ọ̀pọ̀tọ́ lápapọ̀. má kọ́ mi. máa ṣeré máa ṣeré. mẹ́fà rí kọjá àṣẹjú mẹ́tàdínlógún. máa ṣeré. gé pété wọ́n ní so àwọn òkè ẹ̀ àwọn òtí ẹ̀ kí n rí kán wá polówó nǹkan ní àwọn ọ́fíìsì ọ́fíìsì pé káwọn èèyàn pé ṣé mo mọ̀ káwọn èèyàn máa ń ṣẹ́ra gbá ṣẹ́ra owó àwọn ò rà ní àwọn ò rà ní àwọn ò rà ní wọ́n ní táwọn ò wá rí táyé àwọn òrírí sàmọ̀ pé ntójú òrírí náà ni máa ń ṣe àrùn ojú ó wá fa wàhálà yìí wọ́n láfi bó ṣe di pé àbíà ń bọ̀ wà rí wọ́n láfi bó ṣe di bíi ẹlẹ́sìn ọ̀dà ah, mm, ẹ jẹ́ sọ pé ẹlẹ́sìn Islam ni wọ́n ẹlẹ́sìn Islam ni wọ́n wọ́n ní bó ṣe di iléyà tọdún yìí tá a ṣe lọ láìpẹ́ yìí iléyà ti sìn ẹ mọ̀ pé yóò jẹ́ iléyà kejì bẹ́yẹn iléyà ti dùn ta iléyà ti dùn ta. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú rí. làwọn lọ bí iṣẹ́ làwọn dé làwọn rí i pé fíríjì ò sí níbi tó wà wọ́n lè tẹ̀sí mọ́ gagodo mu yẹn ni kò sí níbi tó wà plasma yàrá àwọn kò sí níbẹ̀ mọ́ wọ́n tó ń tọ́ka sáwọn kọ̀ọ̀kan tí ò tán sí nínú ilé pé ah pé ọkọ àwọn òde sí nílé àwọn ọmọdé wà ní boarding school àwọn àti ẹnìkan náà làwọn dẹjọ wà nílé wọn lọ́lọ́ ń dẹ̀sọ oore mẹ́ta fáwọn wọn ní boarding school làwọn ọmọ wà ah kí ló mú freezer àbí kúrò ah, ah kí ló gbé tẹlifíṣàn yàrá mi ah, ah. wọn ní àwọn ò tiẹ̀ tètè notice uh, eh, freezer àti sitting room pé ṣùgbọ́n nígbà táwọn wọ yàrá là ń gbà ah, kí ló mú tẹlifíṣàn bíi kí ló ṣe tẹlifíṣàn dà wọ́n ní àwọn lọ sáré wo ti sitting room ó wà ń bẹ̀ lójú àwọn wá lọ sí dining àwọn ò rí freezer ah, ah. kí ló ṣe freezer àbí tẹlifíṣàn yàrá mi ah, kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn bá kì fóònù mọ́lẹ̀ àwọn bá pọ̀kọ àwọn pé ah díà ṣé ẹ ti wálé padà lẹ́nìí lẹ́yìn ìgbà tá a jọ jáde láàárọ̀ wọn ló ní rárá pé òun ò wálé kí ló ṣẹlẹ̀ pé ẹ mo débi mo dénú léèsì mi rí freezer mi dẹ̀ rí plasma yàrá mi wọ́n ní eh, lọ́wọ́ pé ah, ṣé ìyẹn ni eh, ká tó ṣẹlẹ̀ ni pé sórí freezer yẹn ṣé bó rí pé àti ní òtútù mọ́ dáadáa mo gbé lọ fẹ́ni tó máa service ẹ̀ ni ọ̀nà pé ah. gbà ó lẹ wá gbé lọ fẹ́ni tó máa service ẹ̀ ṣe bí àjọjáde láàárọ̀ ni ẹ̀sìn lẹ́yìn padà wálé padà mò ń ṣeré ni mo wálé padà ah. ẹ kí ló tún wáá ṣe plasma yàrá mi wọ́n ní lọ ọkọ̀ àwọn bá sọ pé eh, mo fẹ́ bẹ́ẹ̀ change ẹ̀sìn ńlá ni ẹbọ tá a jọ sọ tẹ́lẹ̀ fírísà kò tutù mọ́ ẹgbẹ́ lọ ilé ẹ̀ tẹ́ ti ṣe fine àti sọ pé òtútù dáadáa mọ́ tẹ́lẹ̀ but plasma yàrá mi mi ò complain kankan nípa ẹ̀ ẹ̀ àní mo fẹ́ bẹ́ẹ̀ change ẹ̀ sí ní ńlá ó dáa o bàbá olówó. ìfẹ́ lè ju ojú gbogbo lọ. ṣe wà ń bẹ̀. wọ́n ní ìjà jẹ́mọ̀ yìí pé láti ọdún kẹta iléyà kẹta tá à ń wí yìí freezer ò padà wálé plasma ò padà wálé wọ́n ní ìgbà tó di léyà ẹ̀sìn freezer àbí deep freezer tó wà ní kitchen ìyẹn náà ó disappear àwọn ti fẹ́ dodé sọ lẹ́nu ibo ló pò gbé freezer lọ tún ṣe ta wa tún ṣe kí ló ṣẹlẹ̀ ká máa lo nǹkan wa gan bí ò ṣe tutù yẹn náà gbogbo ìgbà náà kọ́ yẹ kí máa mọ tutù àwọn èmi àti ẹ náà la sì wà nílé ó sì dá níbo ta ló gbé fún. ní bàbá ìfà. ọ̀dà freezer tó eh, tẹlifíṣàn tó ló gbé lọ ó bá ń fira nílá kí ló ṣe tí ò nílà òjẹ́ rírà tó sì bá ń dá tèmi padà. ẹ̀yin tèmi ń tòótọ́ kẹ́ ẹ̀ dá sí báyìí wọ́n lọ́ọ́ ṣàtìdí nǹkan mẹ́ta tó pòórá nínú ilé àwọn làwọn sì fowó àwọn ra nǹkan àwọn. lọ́dà fọwọ́ rí ìyá mi. kò rí iye tuntun kò ríra padà. lọ́wọ́ bá. èyí tó gbé lọ kò rí dá padà. èyí ibi tó gbé lọ kò rí sọ. ẹ̀ṣẹ́ yẹn ló wá ń dá wàhálà sílẹ̀ ìbádẹ́ overlook ẹ̀ wọ́n ní kí n overlook kí ni ṣé yóò máa kẹ́rù mi lọ sílé obìnrin mi ni pé torí táwọn rò nìyẹn àwọn dẹ̀ sọ wípé wá tó bá ṣe pé o ti fẹ́ yàwó kan pamọ́ ṣebí owó sì eh, àti gbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro ẹ bó sì mọ bó ṣe lọ rẹ́rù tiẹ̀ fún ó sì jẹ́ ní tí mo fowó mi rà. wọ́n ní láti iléyà ìsìn inú ilé yìí wá ń gbóná iléyà àdúntà inú ilé yìí wá ń gbóná nígbà tó dé iléyà ìsìn làwọn wà ń mọ̀ lọ́rùn wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ah. ọkọ àwọn òfin àwo kan déjò fún àwọn ṣe ẹ jẹ́ káwọn ẹbí wọn gbọ́ wọn ní kò sínú style àwọn káwọn máa rojọ́ fún family àwọn ọ̀rẹ́ wọn lẹ́tí wá bá sọ̀rọ̀ wọn ní ọ̀rẹ́ ẹ̀ kan wà ẹni tó ṣe best man àwọn tó best yẹ pé àwọn ṣàlàyé fún yẹn pé yẹn sọ pé ah, ọ̀rọ̀ yìí ò ṣe é dá sí àdúrà ni ẹ máa gbà gbàdúrà wo gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé àdúrà àdúrà lẹ́yìn ẹ̀yọ́ kí ni tó ń ṣẹlẹ̀ wọn náà ti wá bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ kí inú ilé ó máa gbóná lọ́nà wo aláwọn ọ̀dà ló ń jẹ ni lọ́nà wo àwọn ò yàrá pẹ̀lú ẹ̀ mọ́ lọ́nà wo àwọn tí ẹ̀yìn yàn lódì àwọn ò mọ́ àwọn náà sì sọ̀rọ̀ wọn ò túbá wọn ò wọn ò tó ṣẹlẹ̀ pẹ̀lú freezer méjèèjì wọn ò tó ṣẹlẹ̀ pẹ̀lú plasma wọn ní kò sọ nǹkan kan pé ọkọ̀ àwọn wáyé sí gbáǹkó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn frustrate débi pé bóyá ńlá àwọn ò ní jọ rán àwọn lọ ọ̀run ọ̀run bó kí ló wá ṣe tó wá bí tí madam tó wá wà ìwà wa sọ fi sọ̀rọ̀ yín gangan gangan wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ tí ẹ wá sọ wípé àfikẹ́ ẹ má fojú kàn wọ́n dẹ̀ lọ́kọ yóò sì ti ìwà lédìí sìn níjọ́ Monday tí wọ́n wá ṣé bẹ́ẹ̀ ni wọ́n láfi káwọn máa fojú kan o kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní àga gbogbo àga tí mẹ nínú sító rúùmù pátá ọkọ̀ àwọn ti kó. báyà bá ń tọ́jú ọkọ̀ tó ń tọ́jú ọkọ̀. àwọn làwọn dẹ̀ fowó ara àwọn ra nǹkan àwọn. ká máa fẹ́ lọ. níbo lọkọ yín wá kó lọ wọn làwọn ò mọ̀ ṣe wá ń pe nọ́mbà wọn wọ́n ní àwọn ń pe nọ́mbà ẹ̀ ọ lọ ní gbogbo bí ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n lẹ́nu ọjọ́ Sunday tó bíi ìjeje wọ́n ní nọ́mbà rẹ̀ ò lọ mọ́ ẹ̀ẹ́dẹ̀ tó wá dákẹ́ ó yẹ ká lọ sọ fáwọn pẹ́rẹ́ǹtì wọn náà wọ́n ní àwọn ò ní lọ sọ ńgbà tí wọ́n bá gbọ́ tí wọ́n bá tí wọ́n bá padà gbọ́ ní òmùwọ́n ní ah, ẹ̀mí èèyàn ọmọ gbọ́dọ̀ tọwọ́ yín bọ̀ ń tẹ́ ẹ̀dá sí làárọ̀ yìí rẹ̀ lórí ètò òmùlérò. ṣé obìnrin wa lẹ́bi pé láti ra àwọn nǹkan kan tí pé a nífẹ̀ẹ́ nǹkan síra wa ju nǹkan a nífẹ̀ẹ́ àwọn nǹkan kan tó jẹ́ mọ́ nǹkan àlólé jura wa lọ kì í ṣe párákùnrin yìí ràkún tí màdámù yìí ti kó wọlé ọkọ láti ọdún mẹ́tàdínlógún o ntí ìyàwó ẹ̀ tó ń rà tọ́jẹ́ mọ́ ti ń jẹ́nu ilé ó dùn wò ni ọkọ tó ń kó jáde bí ń lọ kò ta ni ó mà yìí lóhun ò mọ̀ bí ń kó lọ ilé obìnrin mi ni ó mà yìí lóhun ò mọ̀ ibi tó ń káwọn nǹkan yìí lọ jẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ máa yí ò sọ kankan débi wípé àwọn àga inú ilé wọn ní wọn àtún fojú kankan kan mọ́ láti bí ọ̀sẹ̀ méjì wọ́n tiẹ̀ wá ti ń pe ọkọ ọkọ ń gbé fóònù tẹ́lẹ̀ eh, fóònù ríǹgì tẹ́lẹ̀ ó ń wọlé bọ̀tọ̀ ọkọ ò máa gbé ṣùgbọ́n lẹ́nu ọjọ́ àìkú sunday tó kọjá lọ nọ́mbà ọkọ ò lọ mọ́ àwọn ni àfi káwọn máa rí o àlejò méjì yóò bọ̀ lọ́hùn nílé. mi ò dákun jọ̀wọ́ ni mo bẹ̀ gbọ́ tèmi mo wá bí wọn mo níṣẹ́ torí pé ó jẹ́ owó yín lẹ rà á ni tí ó ń kó yín nírira lórí ọ̀rọ̀ yìí àbí tó bá jẹ́ pé àwọn náà wọ́n rà á ṣé kò ní fi bẹ́ẹ̀ dùn yín wọ́n ní torí pé ojú owó àwọn làwọn fi rà á ni ló ń bí àwọn nínú tó bá ṣe ń lò lẹ́rù ẹ̀ gan for the fact pé inú ilé táwọn jọ ń gbé ni kò láṣẹ kò tí ń tó yẹ kó fi máa kó ẹrù bọ́ ọ̀ta táwọn ọmọ bíi ti sì ń kẹrù lọ bójú owó àwọn làwọn fi rà á o kò jówó àwọn làwọn fi rà á o Mami ji o àfi kí n má fojú kàn. ẹ dà sí o madam ẹ ṣe sùúrù ẹ mà ẹ mọ̀mí jí o mi ò lè ṣe sùúrù o àfi kí n má rí ọ̀rọ̀ rèé o ẹ bá ń dá sí i hmm, ọgbọ́n tó jáde nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àmọ́. torí àwọn Tí àwọn ọ̀dọ́ tí èwọlé ọkọ ọ̀dọ́ lọ́kùnrin àti ọ̀dọ́ lóbìnrin kí lọ́nà àbáyọ sí ọ̀rọ̀ yìí o èmi gan-an mo lo nọ́mbà tí mo hide nọ́mbà rádà láti fi pe ọkọ wọn nọ́mbà yẹn lọ n tó ba níbọ̀ lẹ́rù rèé tó fi wá bá mi lọ́jọ́ Monday tó kọjá pé n tí ò yẹ kó ṣẹlẹ̀ tó bá pàpà ṣẹlẹ̀ ìyá máa jà wọn ọmọ torí wọn àyàn insist pé òun ó pa ọkọ òun òun dẹ̀ para òun nílẹ̀ rúwà ń bá níbọ̀ pé ta ni ọmọ wa tọ́jú àwọn ọmọ. ẹ sí i bàbá ń ṣílẹ̀kùn láwọn èèyàn wọlé ó dìpù gan ni sinmi lólúwa olúwa ah, ṣì lójú Facebook ó ló dìpù gan. èyí ni mo rí. àrékọjá ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ẹjọ́ ìṣẹ́jú kan èèyàn kan ìṣẹ́jú kan èèyàn kan ìṣẹ́jú kan èèyàn kan bí wọ́n bá wọlé ẹ má sọ̀rọ̀ ọmọ yẹn ní kí n gbàgbé yẹn kó má sọ kìnnì òun ò pa òun rẹ̀ para hàn ẹ̀ lọ́wọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ òkú ètò máa. ètò rèé ìṣẹ́jú kan èèyàn kan sà. orúkọ mi ni kọ́mọdé dáàdì látòkè bọ́lá. Mm arábìnrin yẹn ó ṣe àwọn mistake tí ó pọ̀ díẹ̀. ẹ jẹ́ ń gbọ́. nígbà tí arábìnrin yìí ó láwọn ẹbí ní bàbá oníyà ojú tó ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀ pé ó ti ń gbàwọ̀n gbéṣẹ́ ó ti ń gbé fíríjì ó ti ń gbé plasma tv ẹ ti lọ bá àwọn òbí rẹ̀ ọmọ yín ṣe nǹkan báyìí àwọn nǹkan tó ọmọ yín jẹ́ tànú lé ọmọ yín kọ́ lónìí ìgbà tí mo wá kó bá ni mo kó nǹkan mi wá ẹ wá ní ẹ ẹ ní sọ bó o mọ yín ṣe báyìí náà gbàgbé tó ń wọn àwọn ẹbí tó bí sáyé tó bá bá ti fọjọ́ sọ àwọn òbí ẹ̀ ni yóò di tó wọn ọmọ ẹ̀ báṣọ ṣùgbọ́n kàn fẹ́ sọ ni pé arákùnrin ti fẹ́yàwó mi ni ó ti yé yín báyẹn. ó ti fẹ́yàwó mi ni. ó ti fẹ́yàwó mi so ó ti ẹni tí ó yí bí orin tí ò ní lọ́dọ̀ ló fi lọ tó lè mí. ókè ọ̀dà ibẹ̀ ló ń gbé báyìí. ókè ókè. kọ́ àwọn ni pé arábìnrin rẹ̀ tó àwọn náà láwọn náà tó ń fi nǹkan yẹn sọ̀rọ̀ wípé èmi mo ní nǹkan mi o èyí mo ní gbà o èyí mo sì kí nǹkan láwọn náà lẹ́yìn tí àwọn náà fẹ́ gbéraga díẹ̀. ẹ àṣẹ yẹn ló ní kọ́kọ́ lọ́mọ bá kẹ́rù ẹ̀ tọrọ àbí lọ kó ta. <laughs> so ìyá àwọn bí ọkùnrin sọ pé kẹ́rù ẹ̀ ọ̀yá mo fẹ́ kó nǹkan mo fẹ́ ra nǹkan síbi tó gbẹ ìyẹn kọ́ ni ọ̀sọ̀ pé kọ́kùnrin kò múlà káyé tó kàn rí pé níbi kan ṣe ni iye kan ṣe báwọn òbí arákùnrin yẹn. sir so mistake tí wọ́n ṣe nìyẹn. ẹ ṣe wọn náà ń gbọ́ báyìí o. Mm. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. sọ́ọ́lì olúgbilé láti sẹ́yìn. ẹ ṣeun pápápá. ẹ ní bàjẹ́ lágbára ọlọ́run. àmín. ojú tèmi fi wò ni pé alákọ̀ọ́kọ́ ó súnmọ́ kọkùnrin ó ti níyàwó. ok. ó ti níyàwó mìíràn ẹlẹ́ẹ̀kejì. ẹ̀ṣọ́ wa burú kọkùnrin ọ̀sọ̀ fún ìyàwó ẹ̀ pé mo kí ni mo kí ni mo kí ló lè ẹ sì fi wọ́n ara wọn ẹ tó bá. èyí tó tún wá èyí tó tún wá kún bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ pé ọkùnrin yẹn ti ń lọ sí ohun tí ó ṣe. bíi. bóyá ń kó ẹrù yẹn ta ni. ok. bí ká máa ta tẹ́tẹ́. ẹlẹ́ẹ̀kejì nìyẹn àmọ́ obìnrin yẹn mo fẹ́ sọ fún gbogbo wa tí a bá ti lọ́kọ láàrin ọkọ níyàwó tí ìkankan bá ti rọ́ǹdì nínú ọ̀rọ̀ wa à mm. nípa àníṣọfẹ́ nìkan o mm-hmm. ah. ìgbésí ayé tá a ti ń lò tẹ́lẹ̀ tó bá ti yí padà bóyá lọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ìyàwó náà mm-hmm. gbọ́dọ̀ tó a fọ́ àníṣọfẹ́ nìkan o mm-hmm. ọkùnrin àbúkùnrin yẹn yóò ní mọ̀lẹ́bí o yóò lọ́rẹ́ o àmọ́ ńgbà tó wá kọ̀ ní ìsìn tó òun ni wọ́n dá lẹ́bi o. Ah, mo ti fàǹtí mo fẹ́ fà yìí. nígbà tí gbogbo nǹkan rí báyìí kí lédè tó pé a kọ́ sọ fún wa ká pè ká bá a sọ̀rọ̀ ó mm-hmm. sọ nǹkan tí. Mm-hmm. Mm-hmm. mo ti rò. ẹ ṣeun sọ́ọ́lù olùgbèlé láti sẹ́yìn ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. yes eh, mr fẹ́mi ọládìpọ̀ ló ń sọ̀rọ̀. mr fẹ́mi ọládìpọ̀ láti. abẹ́òkúta. ah ẹ̀sìn bó ẹ̀ ń bá gbọ́n mi jókòó ọ̀yá mò ń gbọ́. Yeah ah mo mo gbádùn program yìí gan mo dẹ̀ jẹ́ ọlọ́run wà pẹ̀lú yín. àmì àtẹ̀yìn náà. nítorí mi fẹ́ sọ ni pé ọkùnrin wa ṣíìrì ni. Ah, ah, kí ló dé. sorry to say. yes sir. Ah, because no kéèyàn tó fẹ́ yàwó lèèyàn ti máa tó lé. tọ́ọ̀. gbogbo nǹkan tí ẹ̀ bá ní tí ọkùnrin bá ní láyé lówó wọ́n yàtí mọ́ kitchen equipment ẹ bọ̀ rà sínú ilé. orí yín ò ní dàrú ibẹ̀ yẹn gan mo ṣe ní ẹ̀yìn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí èrò fẹ́ yàwó tàti tí wọn èrè lé ọkọ ni mo ṣe lọ́kàn wọn ó yá ẹ mọ̀ tẹ̀síwájú tó fi mọ́ sí bí tí tẹ mm-hmm. máa lò lulẹ̀ mm-hmm. àti ilé kí wọ́n tó gbéyàwó sí ilé mm-hmm. gbà tó bìrì wá ra nǹkan tó tún ra nǹkan tó tún fi ẹ̀kúpù ilé tọkọ tó wá ń gbé ta olórí ọkùnrin ọkùnrin ọlẹ́yìn kọ́ máa ṣe àwọn tọkùnrin wọ́n fi yẹn ṣe pé nìyẹn tọ́jú tó yíjà language. inú bí yín láàárọ̀ yìí. wọ́n máa ṣe máa ṣe mistake torí tó bá take law in hand they will kill him too. kò fi ẹgbẹ́ ẹ̀ fúnra tó bá pọ̀ sọ̀rọ̀ ìfọ̀sẹ̀ pé he is a wanted man pé kí bá ń wà gbogbo ẹ̀ tó dé ní ẹ máa bẹ́tò lọ ọlọ́wà pẹ̀lú yín. ẹ ṣe àdúpẹ́ sà ẹ àdúpẹ́ inú bí wọn èbó ń jáde ni ikú alágbára. ẹ káàárọ̀ ọmọ yìí yé kì í. ẹ káàárọ̀ yẹ́yìn ó o ó dé o sọ́fọ́ o bàbá alẹ́ ọ̀kan dé o. alájà tó ìka ìjọ la bí ìjọ ni má jẹ òun rẹ ẹ nílùú lẹ o. àmín ọmọ mi. bàbá fẹ́ sí ni ẹ mo ti mọ̀. ṣe alákọ̀ọ́kọ́ ọkùnrin yẹn kò nífẹ̀ẹ́ obìnrin yẹn o. ó rí i pé ó ní nǹkan lọ́wọ́ lóbi sáré fẹ́ mọ́. Mm-hmm. ẹ̀ẹ́kejì ọkùnrin yẹn ti níyàwó mi ó ti ní aboyún ìlú mi ń ta o wọ́n fi kan tún kan ṣe hmm. nígbà ọkùnrin mi bá ń fèsì kankan àwọn tó máa ń kọ́ ọ̀jẹ̀ lélẹ́ o tọ́ba lóbìnrin burú obìnrin burú ẹ̀wọ́n tọkùnrin ìdánilẹ̀ tó dẹ́wọ̀ ní ìsìn lóbìnrin yẹn bá ṣàdúrà fún un ṣé àdúrà yẹn ò ní mọ̀. Hmm. ẹ̀yin bọ́sẹ̀ máa ń ba abẹ́yẹ̀kùnrin ṣe ń ba bọ̀ nù káàpì àlẹ́ ń gbọ́ gbójú ẹ lọ àbúrò tèmi ṣé yàrá dáradá o obìnrin obìnrin lòun oríṣiríṣi ni wọ́n àní kẹ́lẹ́ ọkùnrin tó mojúṣe làpíà ètò rèé. orúkọ mi ni ọlá ìfẹ́kọ́lá láti ògùn máfi. inú mi ti ẹ̀dùn àwọn ọkùnrin ló ń wọlé náà kọ́ ń pè yìí láti bó lẹ pé. ẹni àtẹ̀gùn máàkì. all right. ẹ nǹkan tẹ́mi rí sí ọ̀rọ̀ ẹ ni pé ọkùnrin yẹn ó ti fẹ́ ìyàwó mi ni. Ah, ẹ bá wọ ara rẹ̀ ní oṣù tọwọ́ bá pò tí ó lọ rẹ ẹrù fún ìyàwó tó fẹ́ tó lé fún. kọ́ máa bọ́ sójú tì mí ọgbọ́n ti tọ́ obìnrin yẹn tí kò wá sanwó lọ́wọ́ ẹ̀ nǹkan tó náà ṣe yẹn ó ṣe mistake o. ó ti fẹ́rẹ̀ pé ntí ọ̀jẹ́ bí àṣà àbúrò mi ọba tó dé saheed mr sports alo <laughs> tó ń tó ń pèrè. <laughs> ó ti kọjá yẹn báyìí ẹ máa gbé tó bọ̀ bákàrà téèyàn bá ní lọ́wọ́ nífi rẹ̀ mọ́ lẹ́kún. kájọ pé títí la. ọ̀gá o. hello. hello ẹ mà káàárọ̀ ma. a kú ojúmọ́ o ilé àrọ̀gbọ́n àmbásádọ̀ kọ́ yìí. ìyá mi ẹ fi ẹ̀ka lẹ́ ẹ̀ níbàjẹ́. mo tiẹ̀ ní màá parí ọ̀sẹ̀ mo ní màá pe mo ní mọ̀ rí bàbá yìí bàbá yìí máa pè wá kí ló ṣẹlẹ̀ ó tó jọ́ mẹ́ta. ìgbà wọn wà lẹ́kọ̀ọ́ kan mo wá sí nàìjíríà àti nọ́mbà yìí ẹ̀ mo dẹ̀ kọjá níwájú ilé iṣẹ́ yín náà. ìlú ẹ wàá lè pe orí iṣẹ́ ẹ̀ pé orí ni. ayé ti nọ́mbà ń gba ìgbó bàbá ẹyọ ọ̀pọ̀ ọ̀sùn òun tó lókà nọ́mbà mọ́ọ̀tì mo kó dàbò pé ìmọ̀wé àbá wa náà ó sì ti kọjá lọ nìyẹn. Ah, láìláìláìlá wa gbogbo ẹrù tẹ bá mi dìbò ẹ wá tún gbé padà ẹ sì ti ya ẹ ẹ bá ti ya léeṣẹ́ wa kò sẹ́ni tẹ́ ẹ bá ń bẹ̀ tẹ́ ẹ béèrè wa tí ò ní wá wa rí ẹ mà àtúnwá o ẹ mà tún lọ rí ẹ mà bọ̀ orí ọ̀rọ̀ sí àmì ẹ̀ orí ọ̀rọ̀ ní bí kápá sí yes ó dáa bẹ́ẹ̀ tó kí ló ti ṣe níbi yẹn. wà á èyí tó ṣẹlẹ̀ ní pé ọkùnrin tọkùnrin bá tọkùnrin ìwọ̀nba ní ó di bẹ́ẹ̀ lórí

pẹ́pẹ́ lè wá kàkàkù ká máa ní wá kàkàkù ká máa obìnrin yẹn lọ́wọ́ nípa àdìbò àtàrà wọn. àdìbò aláìsàn bẹ́ẹ̀ ni káwọn ìlú àmì ìsinmi pé ẹ̀rí ògbó ilé ìgbà padà máa fẹ́ òun kò jẹ́ ìdí náà kú. kí ló máa ṣe tó bá ti fẹ́ fẹ́ obìnrin nígbà yóò dẹ́sì ní yóò rà fún ìjìlá gbogbo ẹ̀. tó bá ti atásùkù tí ó tí ó lọ sí tí ó lọ yóò wà lọ ké wáyà wáyà tó yá fún ìjìlẹ̀ yóò wà lọ ké lẹ́gbẹ̀ẹ́ ìjìnì ah. yóò lọ fún ìjìlẹ̀ bàjẹ́ tó bá ti gbé yẹn jáde ìyá lọ nìyẹn báyìí yóò tún bọ́lá tẹ́lẹ̀ lọ bí wọ́n yà ti fi lẹ́yìn ah, ah. yóò ti yọ àpọ̀jọ sí i. Ah. wọ́n yóò lù lọ kókó ilé ìgbé ilé lọ bí èrò kókó obìnrin yẹn lẹ̀ títí aṣojú bá ti yóò lòdì sí obìnrin kankan sí nínú so irú ọkùnrin bẹ́ẹ̀ wọ́n pọ̀ nù ayé bẹ́ẹ̀. Hmm. wọ́n pọ̀ nù ayé bẹ́ẹ̀ lórí tẹ́ni tẹ́ni wá sí ti olóbìnrin tẹ̀ nǹkan tó tẹ́ni kaba fúra rẹ̀ obìnrin ẹni kókó ṣe sùúrù ó ti ń lọ kó ṣàlàyé fáwọn ọmọ ẹ̀ èyí tó pọ̀ jù yẹn lọ àwọn ọmọ ẹ̀ á ṣe fún un kó má wulẹ̀ lórí bẹ̀ fún lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ ọkùnrin yẹn.

orúkọ tèmi ni iye àjàgbé láti olùdó nàìjíríà olúwọ́bàdàn. ìwọ kan nítorí orí sí ọ̀rọ̀ yẹn obìnrin yẹn ní gbèrágà. obìnrin yẹn ní gbèrágà báwo lẹ ṣe mọ̀. bẹ́ẹ̀ni pẹ̀lú ọkùnrin yẹn mm. kò ní àníyàn ti fọgbọ̀nrin yẹn mm. obìnrin yẹn ló wù láti fẹ́ ọkùnrin yẹn torí máa rìn tí ilẹ̀ di ó wà ń gbéraga sí i kí lẹ rí tẹ fi ló ń gbé garaga sí o. ìyẹn máa gbé bí mi ṣe view ẹ nìyẹn. irọ́ kò yẹ kẹ́ view rẹ̀. agbára máa yan ọ̀ka mọ́ ẹ bá gbábá máa yan ọ̀ka mọ́. ló ṣe ń kẹ́rù tí ò fowó ara rẹ̀ á lọ rí dáàbò. torí pé ẹ máa gbọ́ tọ́ba yẹ kó nífẹ̀ẹ́ ni mm. yóò mú fún nífẹ̀ẹ́ bí ẹ yóò ẹ̀ tó fi jẹ́ sùn. tọ́ba jẹ́ pé ẹ ṣe sùúrù sà tọ́ba jẹ́ pé ìyàwó nífẹ̀ẹ́ yóò lẹ́ni tó fẹjọ́ ẹ̀sùn àbí tọ́ba jẹ́ ọkọ nífẹ̀ẹ́ tó bá fẹ́ bí èèmọ̀ kọ ni yóò lálá fi sùn máa gbọ́ yóò lálá fi sùn. ẹ sà ẹ sà mi ìfẹ́ ká tẹ̀kẹ̀ pẹ́sínà sà ó máa ń rí bẹ́ẹ̀ tí ọkọ àtìyàwó ti jọ mọ̀ láti lẹ̀ pé àní máa rojú ara wa fẹ́ bí kì í sì ṣe gbogbo obìnrin ló lókun ẹjọ́ ń rírò ọkùnrin míì náà gan ò mẹjọ́ rò. ṣe gẹ́ẹ̀tì. kò rí náà báyìí kò rí mọ́ ẹ kò yí ó ní láti bí ọ̀sẹ̀ méjì kò wálé. ẹ so ìyẹn ò tí ì fi gbogbo ara sọ ẹ sà ìyẹn ò tí ì fi gbogbo ara sọ pé ó ní gbéraga torí gbogbo ohun tí ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú àlàyé tá a gbọ́ iléyà ìdun ni ìgbéyàwó wọn dẹ̀ ti pé ọdún bẹ́ẹ̀ ilé ìgbéyàwó wọn dẹ̀ ti pé ọdún mẹ́tàdínlógún so tó bá jẹ́ pé bó ti kẹ́rù yẹn dé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iná bá jẹ́ pé ó ní ìgbéraga mi rò pé ọkọ ò jẹ́ kí ọkẹ́rù ń wọlé tàbí yóò jò dásìkò yìí kó tó sọ fún pé kó ẹrù rẹ bọ́ọ̀ta. ẹ máa gbọ́ bí ẹ bá fẹ́ fẹ́ ọkọ mm. wọn bá tó fi ṣẹ́ẹ̀tì yìí o ní o ní o nà bàlù máa chẹ́ǹjì e. ibi yóò yóò lọ́kàn lè jẹ́ ọgbọ́n. ẹ máa gbọ́dọ̀ ti yẹn ó fi ọkọ ọkọ mánéèjì e. ọkọ oníṣẹ́jọba ọkọ iṣẹ́ aládàáni ẹ wọ́n bí kan ti ju àwọn lọ. Hmm, yẹn ló wá ní wípé kí ọkọ wa wá kó ẹrù ẹ máa gbọ́ sà ah, kó ẹrù rẹ mo fẹ́ ra tèmi wọlé ìyẹn sanmọ́ná ó dùn gbọ́ létí ju wípé àwa mú ẹrù bọ́ta lẹ́ẹ̀kọ̀kan kò sì sọ bí ọdún nǹkan bàjẹ́ ẹni tẹ́ ẹjọ́ ń gbénu lé ọ̀mọ̀ pé nǹkan bàjẹ́ ẹjọ́ ń lò ó sì parọ́ ọlọ́bàjẹ́ ó kó bọ́ta ọdún kìíní O rí wọn dá padà ó rí mi rà padà síbẹ̀ O rí ibi tó kó wọn lọ ìyàwó ní ọjọ́ òun ọmọ bẹ̀ kọ́ bá yẹ pé owó táwọn fi gbà wọn nǹkan níbi tó lóko lọ tán ti máa ṣe ni jẹ́ kó mọ̀ kó lè lọ́sán so ìyẹn kọ́ ni solution sí pé obìnrin rẹ rù wọlé tẹ́ ti jọ ń gbé nínú ayọ̀ fún ọdún ẹbí eh, ìdún ta ni fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún so tó ṣẹ̀ṣẹ̀ wá o sì sọ wípé tó àwọn kíní ti wà outdated ò fi tọrẹ yáwó ẹni fún mo fẹ́ rà mí tàbí kó rà mí ìdè kó ní ibi tí kíní wà ló yẹ ká gbélé sí ó ti máa mọ̀ nìyẹn pé àyè àyè ó máa họ́ sí ni nà nínú ilé so ìyẹn gbogbo ń tẹ̀ ń wí yẹn sàmì ìsọpẹ́ ẹ̀ eh, ní ìsọpẹ́ ẹ̀ eh, lágbèkalẹ̀ ṣùgbọ́n ìyẹn kọ́ ni solution sí nǹkan tí ọkùnrin sọ́nùtọ́kùnrin yìí ń ṣe nǹkan ni solution nǹkan ni solution normally it's not it's not solution but ní ìsìn wọn ò mọ ohun wíwà bá tẹ. kò dẹ́ fi tí kò sí sọ ẹbí ẹ̀ kankan ó eh. lóun ní sọ wọn kan tó bá dé àwọn ti máa kú pọ̀ ni ẹyẹn ni mo lálá fi sùn sí ẹ. Eh, ibi tá a wà ń lọ gan nìyẹn pé ó yẹ kó lálá fi sùn ẹ ṣeun àdúpẹ́sà ẹ ṣe àdúpẹ́sà ah, àbíyá mo sì fẹ́ káṣẹ́ lálàáfíà bọ́. Ah, ẹ káàárọ̀ ọmọ mi jí o. ah ìyákọ mi gbangba ọlọ́run má jẹ́ ń pè yín lórúkọ ìyákọ mi. ìyàwó mi tó tí ọ̀sìn ṣe ni mò ń kó yín jẹ lórí. Oh, <laughs> ẹ̀gbá ń ṣe ẹ̀gbá ń ṣe bẹ́bẹ̀ ẹ ṣe àdúpẹ́ mà ẹ kú ọjọ́ mẹ́ta mà. Eh, eh, eh, ẹ ṣe ẹ kú ètò ẹ kú òde òbí mi ẹ ti láà máa kọ́gbọ́n inú mi dẹ̀ tó yà á fi ń kọ́gbọ́n torí kọ́mẹ̀ntì sí i ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn ìlà ọ̀rọ̀ gan sọ yẹn hmm. ara ọgọ́ta. Oh. Ah, ojú òpó yìí ti. Ah. pé wọ́n ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni wọ́n á ní hmm. wọ́n ti ṣe mistake lóòótọ́ ìgbà tẹ́ni yẹn ti kọ́kọ́ ṣe tàkọ́kọ́ yẹn tí wọ́n ti rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn fámìlì ẹ̀ hmm. ah, mo mà ní ojú nǹkan báyìí mo dẹ̀ bí ọkọ mi ní nǹkan báyìí kò mà rí nǹkan kan sọ sí ó dẹ̀ lóhun ẹni nǹkan yóò bàjẹ́ olóòórùn máa rà mí ò dẹ̀ rí mi rà mm-hmm. gbà tí ò ti sọ yẹn tó dẹ̀ ti débi tó dé yìí kọ́ má tiẹ̀ gbé ìgbésẹ̀ tán láwọn fẹ́ gbé yẹn rárá torí ìgbésẹ̀ míì wà tí èèyàn máa gbé tó máa ní ìfẹ́sì lórí àwọn ọmọ tẹ bá ní mm. dandandandan torí pé wọ́n gbé wọ́n gbé tẹlifíṣàn wọ́n gbé pírísà tẹ bá pa ọkọ tẹ bá pa ọkọ yín dànù àwọn ọmọ yẹn báwo náà ṣe fẹ́ kí fíṣọ̀ tí wọ́n rí. inú ọmọ yẹn ò tiẹ̀ ní dùn sí àwọn. ìfẹ́ bẹ̀ wọ́n torí ti ọlọ́run. Mm má. wọ́n nínú àwọn ọmọ yẹn ò tiẹ̀ ní dùn sí ìyá wọn pé màmá àwọn ló pa bàbá àwọn. kò lè dùn pé wọ́n pa pé ìyá wọn pa bàbá wọn nítorí nǹkan tí ò tó nǹkan hmm. ayé la ba ayé la máa fi sílẹ̀ sí lọ kọ́ ọ̀ra gbà pé bọ́lá òun ṣe fẹ́ kí ní àjò wọn yẹn kó rí nìyẹn kọ́ ọ̀ra hmm. fi sílẹ̀ tó bá tiẹ̀ wá ká tiẹ̀ wá gbà pé lóòótọ́ lójóbìnrin ló lọ fẹ́ ń ta ìta máa ń lé èèyàn padà wá sínú ilé tí bàbá wa lè padà gan kọ́ ọ̀ra hmm. fún ní sùúrù tèmi ni pé owó tó yẹ kán fi fọ́ tó bá tó bá wọ́n síbù wọ́n lọ fi jẹ oúnjẹ láwọn ọmọ wọn mm. wọ́n bá dẹ̀ tún gba gba ìdí ẹnì sí ilé ìjọba wọ́n bá gbèdé sẹ́yìn rárá rárá tó ní àwọn ọmọ yẹn lè nírò tó ní mm. tàwọn ọmọ yẹn kọ́ tó ní tàwọn ọmọ gan ni nébọ̀ fi wá torí tàwọn ọmọ yẹn gangan gangan ni kọ́ rò pé táwọn bá gbèjì that that that step will be very very drastic mm-hmm. pé kán lọ kán láwọn dandandandan àwọn máa pa mú mọ̀ pé inú màmá bí wọn obìnrin yèmí mm-hmm. náà mm-hmm. but kán rọra kókó wálẹ̀ pátápátá torí kán fi yá àwọn ọmọ yẹn pé ìyá lára ìyàtọ̀ lọ́hùn máa jẹ hmm. nílé ọkọ lára ìyàtọ̀ lọ́hùn láwọn máa jẹ nílé ọkọ lórí àwọn ọmọ wọn òun làwọn jẹ yẹn kọ́ bá mm. dẹ̀ ra nǹkan tí ò bá ṣe kiri mọ́ kan concentrate lórí àwọn ọmọ wọn mm. tó bá tiẹ̀ wá rí gbèrègbèrè tó padà wá kan rọra kókun wálẹ̀ pátápátá mm. kan fi sílẹ̀ wọ́n ti ṣe èsì ẹ̀ tún fà pé àwọn òfin ló ń jẹ àwọn òògbà tó fọwọ́ kan àwọn mọ̀ pé inú ló bí wọn bọ̀ wọ́n ti ṣe ìtìsẹ́ẹ̀tì yẹn ó ti ó ti pọ̀ jù gbà yẹn ká ní ìgbà tó ti ṣe yẹn tó ti ṣe kínní tí àwọn parents ẹ̀ ò rí nǹkan kan tó ṣe kókó já sí i Eh, eh, a máa blame àwọn family but níṣe tí wọ́n ti wá àwọn níṣe táwọn wá ṣe débi tán ṣe dé ẹ̀gbọ́n wa níṣe nítorí kó gbé kínní ìwọ ló lè síta torí nǹkan táwọn èèyàn máa sọ nìyẹn pé kó lè síta ọkùnrin tó fún lóúnjẹ ọkùnrin tó gbà kó fọwọ́ kàn ẹ́ mm. tó dẹ̀ kúrò nílé tóun sì nǹkan táwọn èèyàn máa sọ nìyẹn bọ́t kọ́ ọ̀rá gba gbogbo ẹ̀sùn lára ìyà tí èèyàn máa jẹ ilé ọkọ kò fi ọlọ́run bẹ̀ wọ́n torí tàwọn ọmọ wọn ọlọ́run á jẹ̀ fún wọn ní sùúrù mo mọ̀ pé ó lágbára lóòótọ́ ọ̀bọ̀t hmm. ọlọ́run á fún wọn ní sùúrù hmm. ọlọ́run ni mo fi bẹ̀ wọ́n kọ́ hmm. yá fí ẹ̀fọ́ ọlọ́run àti fáwọn ọmọ wọn mo dẹ̀ gbàdúrà pé àwọn ọmọ yà á ṣoríire wọn á yọ̀ wọn á yanjú mọ́ wọn lọ́wọ́ àjọ ọ̀rọ̀ ìtàn fáwọn náà fáwọn ọmọ tó bá fi pàtàn fáwọn ọmọ wọn lọ́jọ́ ọ̀la ẹ ṣeun máa ẹ fún ètò mà. ẹ ṣe máa ṣe ń rà láti o owó oúnjẹ mi mi o. Ah, eh, eh, rábàdìlẹ̀ ń dán báyìí <laughs> ó dà náà àtúntí sí o. ẹ ṣe máa. ṣe gbọ́ báyìí. ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ gbogbo ohun tí àǹtí fún mi ìyá ọkọ mi wí wọ́n ti parí ẹ̀ eh, ṣùgbọ́n uh, orí àtọrùn ẹ káàárọ̀ ọkùnrin yìí kò adójútì ni ni ọkùnrin yìí gbà èmi ni ẹni tí Ọlọ́run mọ̀ fi ó kọ wọn sí. Mr Quadri láti Mr Quadri gbémi níyì ní Facebook ah n ti hàn kọ wọ́n ní ọkùnrin gan ìka ẹ̀dá ni wọ́n ní ó lè pàyàwó ẹ̀ gan. Adéwọ̀yìn Ọ̀ṣúnjìmí Olúwakẹ́mi wọ́n ní ẹ káàárọ̀ ọmọ mi jí o ìbéèrè ìbéèrè tàwọn lọ́wọ́ obìnrin yìí ni wípé báwo ni iṣẹ́ ọkọ wọn ṣé ó ń lọ déédéé ẹ kó má jẹ́ wípé ó ń kó àwọn ẹrù yẹn lọ tà ní tọ̀. gbogbo yìí náà ló ru arábìnrin yìí lójú. àtẹ̀jíṣẹ́ lè wá láti ọ̀dọ̀ arábìnrin Fọláṣadé Àníkẹ́àdé láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní obìnrin yẹn wulẹ̀ jẹ̀bi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní kìbámọ̀ ti kó gbogbo ẹrù yìí wá sílé ọkọ bó bá jẹ́ nǹkan iná dídá nìkan ó sì dáa wọ́n ní ọkùnrin ò lé ọkùnrin ò lápọ̀nlé tó yẹn. àtẹ̀jíṣẹ́ eléyìí orí ẹ̀rọ ìléwọ́ mi náà wọ́n fi ṣọwọ́ sí wọ́n pé wọ́n ní Mr. Gavari Usman láti ìlú Ìwó Olódùọba wọ́n ní aláìlójútì ọkùnrin ní ọkùnrin yẹn pé ọkùnrin yẹ kó ti ní gbogbo ohun tó yẹ kó ní nínú ilé kó tó di abiláya obìnrin làbí lọ́kọ. àtẹ̀jíṣẹ́ ń wọlé. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀. gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ń ṣọwọ́ àlè má lè kà tán màá fi ṣọwọ́ sí màdàmú o. ayé mi àti ọ̀rùn tó mọ̀rọ̀ wá. ẹ lọ sí Facebook kẹ́ lọ rèé ka gbogbo èyí tó tún wà ń bẹ̀ àwọn èèyàn tó ti sọ̀rọ̀ lọ síbẹ̀ dáadáa lọ wọ́n ti wọ́n ti wọ́n ti mú àbá wá wọ́n ti mú mọ̀ràn wá wọ́n ti gbàrà tá ń bẹ̀ dáadáa. àbí àṣẹ ń gba ìpè kan sí kí n tó mọ̀ lọ ni ọ̀yà jẹ́ ń pa gbà pè kan sí kí n tó mọ̀ lọ. ẹ lọ́wọ́ ẹ káàárọ̀ mọ́ mi jí o. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò mà. ètò rẹ o. orúkọ tèmi adékúnlé olóòkùn mò láti lọ fún láti ẹ̀pẹ́. ẹ̀yin náà ni a fi máa kọrin àkọjáde láàárọ̀ kọ́mọ́kọ́mọ́ wọ́n tí mo fẹ́ sọ ni wípé kí obìnrin yẹn kọ́kọ́ lọ máa gbọ́ wáàsí náà ọ̀pọ̀lọpọ̀ wáàsí ló ní torí pé ẹlẹ́sìn Islam ni a fi àríkọ́gbọ́n láti bẹ̀rẹ̀ mọ́ pé gbogbo ohun téèyàn bá ní tọkọ ni kọ́kọ́ nìyẹn ẹ̀dẹ́ kejì rẹ̀ wá ní wípé kó wà fún gbogbo nǹkan tó bá ní tọkọ ni tọkọ bá hùwà kan kó wá fi yá ànábì mhm. tí wọ́n jọ ń sìn pé torí pé ó ti wò ó adé orí òun ni tó bá lóun fẹ́ hùwà kan láti fi kakò òun para wọn ṣe kíni kankan ajẹ́ pé kò ẹ̀sìn tó ń ṣe yẹn kò gbọ́ àgbọ́yé jìnlẹ̀jìnlẹ̀ ni. ẹ sà torí pé tó bá. ẹ sà ẹ jẹ́ n sáré bí yín lè rè béèrè kan kó lè jẹ́ ká lè rí mú sọ́wọ́ kí gbogbo wa náà lè rí mú lò ṣe bí ẹni pé ká ló ń lọ wáàsí ni a ti mọ̀ yìí pé gbogbo ntẹ́ èèyàn bá ní tọkọ ni so kọ́mọ obìnrin ọmọ kọ̀ntínú láti mọ̀ rà wá bẹ́ẹ̀ kọ́kọ́ sì mọ̀ kọ̀ntínú láti mọ̀ gbé lọ kọ́mọ fi yànnà bí. ẹni tí kò tọkọ kò lọ inú wá àti náà ni ọkọ sì máa padà gbogbo tó kó lọ́yà kó padà bọ́ òní padà jẹ. Eh. torí pé sùúrù sùúrù tẹ́lẹ̀ yẹn sà mà ó nítumọ̀ ní ìgbésí ayé ẹ̀dá sùúrù kẹrin kò ń pọ̀ ju àbí tó bá ní tó. ṣé ntọ́kùnrin tí wàá kó jáde bóyá lọ ta ni àmọ́ báyìí bóyá kó lọlé obìnrin míì ní báwọn èèyàn ṣe ń wí ṣé yóò wá ṣe é dá padà mọ́. gbogbo ọkùnrin ṣiṣẹ́ ṣiṣẹ́ ni tó kọ́ ló bá wù kó kó lọ ó lè padà rárá táyé sí ẹ̀ torí pé látara wípé tó bá fi ah. wọ́n àṣà ìdílé rẹ̀ kó fi ìsàn ni ẹ kú ètò wa. ẹ ṣeun ètò ni tàbí àjẹ́ á lọ. ọ̀dà wọ́n mọ̀ pé n tá a fẹ́ mú àti mú un bẹ̀ tá ó le tó wúlò àti mú un gbogbo n tán kálukú sì sọ náà ló wúlò àmọ́ n tọ́ ló kọ sẹ́lòmíì bí ìlú gángan mọ́mì àǹtí màdàmú àǹtí ọ̀run ẹ jọ̀ọ́ ẹ rí i pé tẹ́mi náà bá yín sọ lábẹ́ aṣọ kọ̀ọ̀kan jẹyọ nínú táwọn èèyàn sọ ní gbangba báyìí. ló ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé tiyín náà kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkọ yín sí yín kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyàwó yín sí yín adárùnmọ́ra làrùn pa èyí náà lè pè ẹ wá rí wa lábẹ́ aṣọ ọ̀gá náà wọ́n ti bá ń kó sàǹtì yìí nínú báyìí láàárọ̀ yìí wọ́n fi gbogbo ẹ̀yà ọlọ́run àti àwọn ọmọ wọn àlọ́ lọ ni àbọ̀ ń bọ̀ ṣe é gbọ́n mà ilé pàtàkì ìjókòó dèdí bí wọ́n bá dé ó lè já àárọ̀ yìí náà tá à ń sọ̀rọ̀ yìí ni wọ́n ó dé ẹ̀bọmi sùúrù mu ẹ lè jáde náà kínú yín ọ̀rọ̀ kẹ́ tó padà wọlé wá. wọ́n sì lè dé wọn wá túbá náà wọ́n lè dé gan kan wá túbá. wọ́n lè rò pé wọ́n ó dé tìjàtìjà tórótóró kó jẹ́ pé ọ̀gán ń bọ̀ wá túbá ni. kí n má ṣe bọ́. kò tí ò lè ṣẹlẹ̀. ré ọmọ tó ẹ̀yin náà fẹ́ pe orí àtọrùn kẹ́ ẹ jẹ́ àmọ́ tó ń ṣẹlẹ̀ nínú ilé yín zero nine zero lójú òpó tèmi one seventy six lẹ́ẹ̀tún tẹ̀ five sixty two lẹ́ẹ̀tún tẹ̀ ninety seven lẹ́ẹ̀tún tẹ̀ tẹ̀lé zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five abájọkọ mi lè fẹ́ bá sọ̀rọ̀ orí orí wàhídì lumaka pírẹsẹ̀ntà zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight ètò ìjọ lórí ètò múlẹ́rọ́ ẹ mọ́ ń sùn o ẹ mọ́ wàrà rẹ ẹ mọ́ rẹpẹ̀tì tó bá ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ tí ní ẹ jẹ́ solution ó sì bá wàhídì ẹ̀ àpíà ok àmọ́ tí ìlú ìjọ lọ ẹbí ìròyìn ajá àbálẹ̀ ń bọ̀ ètò alágbára òṣèǹṣìn Dr. Olùtayọ̀ Fálétí òkè lọ́lá mọ́mí jí o mọ́mí jp yèyí agbẹ́dẹ̀gbẹ̀yọ káfíńpàdé ńjọ́ mẹ́jọ lẹ́tọ̀ òmúlérò ajá àbálẹ̀ àtọjọ́ máa gòkè mí ń sìn bí mo bá sọ̀kalẹ̀ ń bí ire o. nínú Jésù mo ti ń ṣọlá inú Jésù ni mo ti rógolo ẹkún pẹ́ dalẹ́ ayọ̀ ló bá mi jí ayé ẹ bá mi jó ọ̀rọ̀ mi dayọ̀ mo yege. ó fi sọ mí dálayọ̀ ó ti fẹ́fọ̀ mi. bàbá sọ mí lólógo lólógo ọmọ òkè ayọ̀ tí ó gbé mi dùn yìí mi ò ní jábọ́. bàbá mi ò ṣe. ó fi sọ mí dálayọ̀ ó fẹ́fọ̀ mi fi kọ̀dọ̀ sọ mí dológo. o ṣeun bàbá. òkè ayọ̀ tí ó gbé mi kúrò yìí mi ò ní jábọ́. lọ́nà mi ti ṣí nínú jésù lọ́nà mi ti là owó wọlé wá ayọ̀ ń bá mi dé ṣíwágbó lọ wọ́n doníre o títí la. bàbá dùn fèvọ̀ ní ibi iṣẹ́ mi bàbá ṣe fèvọ̀ ní ibi gbogbo ó ní kí n máa rìn kí n máa yan fanda ìfòyà ò sí fọmọ ọlọ́run ẹ bá mi jó ẹ kí mi kú oríire o gbọdọ̀ lọ́pẹ́ nínú òkè sí olúwa wá. ó fi fèvọ̀ sọ mi dá láyọ̀. ó fèvọ̀ mi káfíńkọ̀ mi sọ mí dológo òkè ayọ̀ tí ó gbé mi dùn yìí mi ò ní jábọ́. mi ò ní jábọ́ lórúkọ Jésù àmì. mo fi fífọ́ sọ mí dáláyọ̀. ọlọ́run o. bàbá fífọ́ mi sọ mí dológo òkè ayọ̀ tí ó gbé mi dùn yìí mi ò ní jábọ́. bí mo bá sùn bí mo bá ti jí bí mo bá wọlé bí mo bá jáde o orúkọ Jésù tó lérò tó ṣaláàbò lórí ayé mi ọ̀tá fẹ́ bọ́tà kọ̀ mara ẹ̀yìn rẹ o orúkọ Jésù ni màá fi ṣẹ́gun rẹ ó dájú. ire ire ire làwa tọrọ. pé màá rí bá ti ṣe má tó rọ̀nà gbégbá á tó mú mi tayọ lọ́dún tí mo wà yìí ẹ wá bá mi jó ẹ wá bá mi yọ̀ mo kórè àá ló ti fẹ̀gbọ̀n mi o. ó fi fẹ́tọ̀ sọ mi dá ó ṣe. bàbá fẹ́tọ̀ tó sọ mi dólógo òkè ayọ̀ tí ó gbé mi kúrì mi ò ní jábọ́. elédùnmarè ó ṣe mo fi fẹ́kọ̀ sọ mí dáláyọ̀. mi kúnlé ológo. bàbá fẹ́kọ̀ tó sọ mí kó ṣe. òkè ayọ̀ tí ó gbé mi kú yìí mi ò ní jábọ́. ara mi kílẹ̀ wí. wọ́n ah. mo ti rere mo dáláyọ̀ nínú Jésù mo ti kórè. mo kórè ní tèmi. Ah. mo ti rere mo dáláyọ̀ nínú Jésù mo ti kórè nínú Jésù. Ire ni. Ire ni. Tí mo bá rìn. Ire ni. Tí mo bá sọ̀rọ̀. Ire ni. Ire nínú ilé. Ire ni. Ire lọ́dẹ̀dẹ̀ mi. Ire ni. Níbi iṣẹ́ mi o. Ire ni. Ire ni. Ọlákúnlé. Ire ni. Alákànni o. Ire ni. Ọmọ ọlọ́dọ̀. Ire ni. Ire ni o. Ire ni. Ire ire. Ire ni. Ire ire. Ire ni. Ire ire. Ire ni. Ire ire. Ire ni. Ire apá ọ̀tún. Ire ni. Ire lálàáfíà ire lamẹ́ríkà ire ní nàìjíríà ire àríwá ire nílà oòrùn ire gúúsù ire níwọ̀ oòrùn ilé wa mi wá ọjọba nílé mi o ẹ̀yin olólùfẹ́ ilé olódo ẹgbẹ́ wọ àdúrà ẹgbàre o ẹgbẹ́ wọ àdúrà ẹgbàyọ olódo fámìlì ẹgbàre o olúwa ṣìndára mo ìrẹni mo jí ológo ìrẹni ìgbàre o ìrẹni ìyá ológo ìrẹni ẹgbàre o ìrẹni mo ríre ga ìrẹni lọ́wọ́ ọlọ́run ìrẹni tó mi àkànní ìrẹni ìrẹni o ìrẹni. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. power oil power oil. àríyá ti tó o hero hunter hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sí lè rí i wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹrùlẹ́yìn tó le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí ó ṣe é borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter hundred ó lágbára ó ṣe é gbọ́kànlé. Here is the list of excuses that will no longer be accepted. Eh, Otajigbe, eh, abeg, eh, abeg, eh, give me your hotspot. I, I want my data, but this one too much. Please, could you put your Wi-Fi on? I'm out of data and the recharge card seller has closed. Oh, I would have recharged though, but I can't find my wallet. <laughs> Please, I've got cramps.